iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ ká san ẹ kú ìjókòó lé radio web education ẹ kú ìjọ jímọ̀ ẹ sì jókòó ẹ gbọ́ ìròyìn wà lẹ́yìn ìkànnì wa lákọ̀ọ́kọ́ náà ìpàdé kan wáyé nílùú ìparaku alɔhun ŋun ó ṣẹlẹ̀ yín àmà gbọ́. èkejì yunifásitì wa agbómìkalavi ìsọ́kọ̀ kan lede léde yànpẹ̀lẹ̀ arab àtọ́lọ ìjókòó náà àmà gbọ́. ẹ̀kẹta alors école nationale supérieure des travaux publics d'abomey ó pẹ̀lú yunifásitì wa luxembourg wọ́n sọ pọ̀ ọkọ̀ wọ́n ó ṣẹlẹ̀ níbẹ̀ yàmà ní àtọ́lọ ìlú òkèèrè nílùú Tunisi wọn ó ṣẹlẹ̀ nílùú Tunisi ní àmọ́ gbọ́ nọ́sẹ̀ ẹ jókòó ẹ sì kásán. ẹ kásán ni àmì wọn ẹ kú ìjókòó lákọ̀ọ́kọ́ náà àlọ́ ìlú ìparaku ìpàdé kan wáyé nílùú ìparaku lọ́sẹ̀ ó kọjá ìpàdé sí ni ìṣeṣẹ́ pàtàkì pẹ̀lú mínísítà wa àmọ́ kúyàmí nàta wọ́n jókòó kásọ̀ sí ìlọsíwájú iléèwé lílu ìbẹ̀nẹ̀ wọ́n gbé pàdé pàtàkì kan kalẹ̀ lílu ìparaku ní lípàdé náà ìyá wa directrice coopérative suisse ìyá ń pè ní Gabriela Spili òun náà wà ń sọ fún wa sọ pé àwọn lílu isus àwọn náà wọ́n ní iṣẹ́ lákún kan wọn kò ṣe pẹ̀lú ìwà lílu ìbẹ̀nẹ̀ ní líjókòó yẹn àrí préfet wa yóò jẹ́ ọ̀gá département bọ̀gù à ń pèlè abdullah shaku naru asuma òun náà wá ìpàdé yẹn òun ní ń sọ fún wa sọ pé iṣẹ́ ó jẹ́ kókó iṣẹ́ pàtàkì yé ìlọsíwájú yìí à lè ṣe fún ìlọsíwájú iléèwé lílu ìbẹ̀nẹ̀ gbogbo ẹni wọ́n sọ sí ìjókòó yẹn ní iná ìjókòó kan ṣo náà wọ́n tó sọ sí i pé wọ́n ń ṣe iṣẹ́ gbà fún ìdánwò àlọ́ líje lò ìdánwò àṣelí yọ àṣe kọjá yẹn à ń pè ní BPC gbogbo wọn ti parí wọn à ń pè ní correction wọn ti parí ẹ̀ wọ́n tọ́ sọ yẹn sí yìí kínní wọ́n sọ sọ pé àwọn náà wọ́n tọ́ fu ìjókòó kan kalẹ̀ ọ̀sán ń bọ̀ gbogbo àwọn ọkọ ọmọdé òun líwèé wọn àtọ́ lọ kálàfo wọn ń pèlè eh, kínní bí kìwà pípa sí ihun ọmọdé òun ṣe ni a máa gbàdúrà fún wọn kó ṣiṣẹ́ náà dáadáa abakoli àtọ́ lọ yunifásitì wa àgbọ̀mẹ̀kálávi kí ló ṣẹlẹ̀ ní yunifásitì wa l'Agbomekalavi à ń pè ní institut de la langue arabe et de la culture islamique ó pẹ̀lú institut africain IBN batun batunta wọ́n sọ fọ́ọ̀kọ̀ wọ́n gbé ìjókòó kan kalẹ̀ ní yunifásitì náà kí wọ́n ṣe ọ̀rọ̀ pàtàkì yé ó wáyé líbẹ̀ ni ké gbé wọn ṣègbà ní ọmọ ìbẹ̀nẹ̀ wọn wọ́n máa sọ. So, èdè wa èdè arab bí wọ́n ṣe gbà ní ọmọ ọmọbìnrin wọn wọ́n máa wọ́n kọ́ èdè arab ká fún ká máa sọ déédéé gbogbo yẹn ni ó wáyé líjọ́ yẹn ní ọ̀gá iléèwé yìí ń jẹ́ ọ̀gá yóò jẹ́ président du commission d'administration ń jẹ́ docteur Saliu Latunji ó sọ̀rọ̀ pé èdè à ń sọ arab èdè dáadáa ni èdè gidi kan ni èdè àgbáyé ń sọ ó jẹ́ kókó ni ọmọ ibì ni wọn wọn kò máa sọ èdè àdàbò yẹn wọn kò fún àwọn fúnṣiṣẹ́ wọn kò máa wọn kò gbọ́ wọn bá lọ ìlú òkè ìlú àràbò kó jẹ́ àǹfààní fún kálukú wọn làgbọ́ kágbọ́ sí ti yín. ní lípàdé kan ṣù náà ọ̀gá ilé yunifásitì yà ń pèlí pòfẹ́sọ́ Salman Babatunde Ige ó gbọ́ ká sọ pé ohun àǹfààní yóò jẹ́ gidi yé ó ṣẹlẹ̀ lé ìkànlẹ̀ yìí ní pé ní ọmọdé wa ọmọ ìwà wọn wọ́n máa sọ èdè arab ká máa fi ṣiṣẹ́ wọ́n máa sọ èdè arab ká máa fi kọ̀wé ránṣẹ́ fún àwọn arab wà ní ìlú ìkàn wọ́n ń gbé kalẹ̀ lọ́tẹ̀ yìí ń dáadáa ni ó sì wúlò ní inú tòódù ní òun náà òun pààrọ̀ sí wọn sọ pé dáadáa là á fún wọn sẹ́ o làgbọ́n yẹn sọ pé ká gbọ́ sétí yín o. lẹ́kẹ̀ta alọ́ àgbómẹ̀ lílu àgbómẹ̀ école nationale supérieure des travaux publics d'Abomey ké ló ké ló ṣẹlẹ̀ ìpàdé lákùnkàn wáyé ni ìpàdé náà ó wáyé pẹ̀lú yunifásitì wa Luxembourg yunifásitì Luxembourg Luxembourg ìlú òyìnbó ni ó sọ ọ́ sọ pọ̀ pẹ̀lú yunifásitì wa ká sọ pé wọ́n jẹ́ kókó ná kíní yẹn ní iṣẹ́ pé wọ́n á máa kọ́ ọmọ yín kọ̀wé ní yunifásitì Benin wa pẹ̀lú àwọn yín kọ̀wé ní yunifásitì Luxembourg wọ́n á sọ pọ̀ ọkọ̀ ká máa ṣiṣẹ́ sí ìlọsíwájú ìlú bí wọ́n á ṣe gbà ká ṣe òun bí wọ́n á ṣe gbà ká kọ́lé dáadáa bí wọ́n á ṣe gbà ni wọ́n á tọ́ ìlú ṣe ní Ọ̀gá Lakun ó jẹ́ directeur de l'école nationale supérieure des travaux publics Tabomé. À ń pè ní professeur Hossein Haruna. Ó sọ̀rọ̀ sọ pé ìsọwọ́pọ̀ yẹn ń dáadáa ló jẹ́ fún ìlọsíwájú ọmọléèwé ìbẹ̀nẹ̀ wọn. ìsọwọ́pọ̀ yẹn òun lọ jẹ́ ìmọ́tótóyé ọmọdé wọn àkọ́ ọmọ ìbẹ̀nẹ̀ wọn àkọ́ káfù lọ wájú ìsọwọ́sowọ́pọ̀ yẹn ó jẹ́ ohun dáadáa fún ọmọ ìbìnrin wọn ní gbogbo ìlú ìbìnrin ní aṣáájú yunifásitì Lusambu à ń pè ní Abila Naso òun sọ̀nsọ̀n pé òun dáa fún ìsọwọ́sowọ́pọ̀ yẹn kíké ọmọ ìwà wọn bá kọ̀wé tán ní ìlú yunifásitì wa ní Benin wọ́n lè máa la ṣe master ní ìlú yunifásitì Lusambu òun yẹn ó jẹ́ kókó nínú ìkíní ìwọ̀n ìjókòó ìwọ̀n ṣe lónìí yẹn. ní professeur hubert frédéric gbàgede òun ló bá sẹ́yìn directeur à ń pèlè directeur adjoint de l'école nationale supérieure des travaux publics d'Abomey. kí ló sọ ọ sọ pé kíní ó jẹ́ kókó fún ìlọsíwájú yìí ìsọfọ́kọ̀ ìjókòó wọn ṣe lónìí ènìké ọmọdé wọn wọn bá kọ̀wé tán wọn àtọ́là kọ̀wé lílù ìwọ̀n lílù sàǹbù wọn àdá ṣe wọn à ń pè ní master inú ètò ń dùn ní òun ń kí àlejò wọn wọn kó kú ìnáwó wọn kó kú iṣẹ́ wọn làgbọ́ là ń sọ pé ká sọ sí tiyín àtọ́lọ ìjókòó miẹ̀ ìjókòó pàtàkì là ń pèlè orientation curriculaire ni àgbọ̀ ké ìjókòó yẹn ń ṣe ní pàtàkì ìjókòó náà mínísítà wa yà ń pèlè ministère des enseignants maternels et primaires amakuyami nata òun ló gbé ìjókòó yìí kalẹ̀ ní akpọ̀nìyàn yìí ń ṣiṣẹ́ lé ìlọsíwájú iléèwé wọn wá sí kànìyàn ní àkọ́kọ́ náà wilfrida gezojẹ òun ló jẹ́ secrétaire technique permanent ní plan sectoriel ti ìlọsíwájú iléèwé benin kí ló sọ síjókòó yẹn ó sọ pé wọn à ń pèlí bíbélì wa ni kí bíbélì wa ni là gbé jókòó yẹn nínú ìwé náà a a sọ̀rọ̀ pé a lọ pé iléèwé a lọ gbà pé a ṣe gbà ni wọn à kọ́ ìwé ìwé dáadáa ọmọdé wọn ìmọ̀ a lè kọ́ ọmọdé wọn kí ló àǹfààní sí ọmọdé wọn lè rí ní gbogbo yẹn làjókòó lé ìdí ìkànnì yẹn ní ó ní ó jẹ́ ọ̀gá òyìnbó là ń pè ní directrice d'agence française de développement là ń pè ní Laure Weisgeber ẹ má bínú ìwà Laure Weisgeber òun ló sọ pé àwọn wà òun dúró tsi ń tsan ká fẹ́ẹ́ fọwọ́ sínú ìlọsíwájú ìkọ́ ìmọ̀ yé ọmọ ìbìnrin wọn ní ìlú wọn ìlú òyìnbó wọn wọ́n wà ṣáwọn wọn kó fún wọn lé ìnáwó ìlọsíwájú yóò dá gan-an ló wá ìjókòó yẹn ká sọ̀rọ̀ ní mínísítà wa ó tọ́ sọ̀rọ̀ àmọ́ kúyàmá nàta ó sọ sọ pé ìwé gidi wọn gbé kalẹ̀ yẹn ìwé kan ló jẹ́ ni wọ́n á máa wò ó ká máa wo ohun èyí wọ́n lè mú nínú ẹ̀ wọ́n kó fún kọ́ ọmọdé wọn ó sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìwé yẹn lé iléèwé ọmọ kékeré wọn yá ń pèlè enseignement primaire ó ti wá ń dì sí yá pé yóò wà lókè enseignement secondaire ń dì sí wọn àtọ́ lọ wọn lọ yóò wà lé yunifásitì wọn ni wọ́n sọ pé wọ́n dá ni gbogbo iṣẹ́ wọn gbé kalẹ̀ láàjẹ́ iṣẹ́ kókó yé ọmọ bá ti kọ̀wé láti kékeré láàlọ́ títí ìlú e, yankpele yunifásitì tiwa. àkọlé bẹ́ẹ̀ a lọ àdúgbò wa yankpele àkọ́gbàtó lé ìpàdé kan wáyé lí kan lí jèlò là ń pè lí remapsam benin réseau des médias africains pour la promotion de la santé et de l'environnement. Ìpàdé yẹn wálé ìpàdé yẹn wálé ìlú Kútọ̀nù ní iye wọn lé wọn pè fún ìpàdé yẹn ó ní wọn pè ó fẹ́ sọ̀rọ̀ sí ìpàdé ń jẹ́ Ella Wama Mara òun ló jẹ́ òun ló kọ̀wé gidi ń sọ̀rọ̀ sí ké ònìyàn jẹ́ ké ònìyàn àǹfààní yẹn ònìyàn jẹ́ pẹ̀lú àìsàn pẹ̀lú ara dáadáa ó sọ sọ pé ònìyàn ònìyàn kò jẹ́ oníkan yìí àǹfààní ẹ̀ ó bẹ̀rẹ̀ láti ó bá ní ọdún márùn ọdún méje ọgbọ̀n ọdún ìyẹn là ń pè ní ònìà ònìà ló jẹ́ ohun yẹ ó jẹ́ ohun kókó yẹ ó lè gbé ìgbésí ayé ẹ̀ sọ́wọ́ fún olómi ẹ̀ ni à ń pè ó tó sọ̀rọ̀ sí ilé òbí ẹ̀ kó dìde kó lọ ilé ilé òìsàn kó má sọ fún ọkọ ẹ̀ kó má sọ fún ẹbí ọ̀hún kan kò dáa ọmọ ọmọbìnrin kékeré kó lọ ọ́n nìsín sọ pé òun fẹ́ lọ ilé ìdòtò òun fẹ́ là ṣe ihun kan òun fẹ́ là ṣe wọn à ń pè lé òun fẹ́ là gba abẹ́rẹ́ kan a máa sọ a máa sọ fún ẹbí ẹ̀ wọn. kò bá sọ wọn á sọ pé kò pọ́n nìkan kò kò kò bẹ̀ ọ́ nìkan kò ń ṣe wọn wù ó níyà ó jẹ́ kí ni ó jẹ́ kí pàtàkì. ara níyà pẹ̀lú ara níyà kó dáa pẹ̀lú níyà ohun dáadáa ó jẹ́ ní àgbọ̀ tágbọ́ sí etí yẹn ní ìpàdé yẹn ó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ń sọ̀rọ̀ léyì àwọn ń sọ̀rọ̀ léyì rédíò wa ti Benin ní wọ́n jókòó ká ṣe ìpàdé yẹn la gbọ́ ká sọ sí ti yẹn. yòókù a lọ ìlú Tunisia kẹ́ ló ṣẹlẹ̀ nílùú Tunisia lákọ̀ọ́kọ́ ná ọmọdé wọn wọ́n lọ ìpàdé lákùkàn ìpàdé ó lè ṣe èyí wọn lè ṣe wọn kó lọ ilé àkọ́kọ́ ní collège à ń pè ní sixième. ìpàdé yẹn wáyé ní ọ̀sẹ̀ ó kọjá gbogbo ọ̀pọ̀ ọmọdé wọn ló lọ wọ́n tó wọ́n pọ̀ gidi ni wọ́n ṣe ìpàdé náà ló bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ ó kọjá ní ọmọdé wọn ń dì sí wọ́n ṣiṣẹ́ gidi ní àgbọ̀ yẹn àsọ pé ká sọ sétí bọ̀yìn. ìyókù ìlú Tunisi náà làtọ̀ wà yunifásitì wọn yà ń pè ní SPAR ó jẹ́ ó gba ìbùlákùn kan ó gba ìbùlákùn e pẹpẹtẹ kan ní gbogbo àgbáyé òun ló jẹ́ àkọ́kọ́ ní àgbọ̀ lásán pé ká sọ sétí ẹ kú ìjókòó ẹ kú ìjìmà oní ọ̀wà létí oní sọ̀rọ̀ ó ń jẹ́ àpẹ̀mí Mathieu oní ọ̀wà léyìí oní tẹ̀hún iwájú wa òun jẹ́ Ferdinand oní ó jẹ́ oní ó bọ́ sí wa ló jẹ́ Gloria àjífẹ́ sọ́dé. So ọ̀gá wa pátápátá ni Fida Ulrich Arotanji ẹ kú ìjókòó ẹ kásán ẹ ṣe.